الحمد لله الذي جعل القرآن خير كتاب أنزل على أفضل نبي أرسل في أشرف شهر فضل على خير أمة أخرجت للناس والصلاة والسلام على نبينا محمد صلوات ربي وسلامه عليه حبيبنا وشفيعنا وعلى آله وصحابته ومن اتبع سنته واكتفى أثره إلى يوم الدين نبي جاء بكتاب كالشمس في ضحاها وجاء بسنة كالقمر إذا تلاها ومن عمل بهما عاش في نور النهار إذا جلاها ومن أعرض عنهما تخبط في ظلمة الليل إذا يغشاها إخوتي في الله السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ alukur'an kalẹ̀ tó sì ṣe ní èyí tó fi ń lóore jù ní gbogbo tírà tí ọlọ́run ọba sọ kalẹ̀ tó sì sọ kalẹ̀ fún ẹni tí ó lóore jù tó sì lọ́lá jù nínú àwọn anábì ọlọ́run tí ṣe anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní oṣù tí ọlápọ̀nlẹ́jù tí ṣe oṣù ramadan ó tún wá sọ kuran náà kalẹ̀ fún àwọn àlùmọ̀ tó lóore jù ní gbogbo àlùmọ̀ láyé wọn náà ní àlùmọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam alẹ́tí ukhrijat linnas tí wọ́n mú ọ jáde fún gbogbo àwọn èèyàn láti máa wá ṣètọ́sọ́nà fún wọn alekun kí ọlọ́run alekun kí ọlọ́run kọ́má bá ọ̀sẹ́lá muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará alẹ́ rẹ̀ àti àwọn sàbẹ̀ àti gbogbo àwọn tó bá fi sunna tẹ̀lé anabi náà anabi wo ni anabi náà ni ó mú tírà kan wá tó yá sí pé àpèjúwe tá a lè fi tírà náà jọ níbi tí malẹ̀ rẹ̀ gbòòrò dé ó dà ta ó tún wá mú sunna kan náà wá tó tẹ̀lé alukur'an jásí pé àwọn méjì náà ní ètò ayé ètò àlìkìyàmà ní ń wọn a fi súnà náà jọ òṣùpá pẹ̀lú ìmọ̀lẹ̀ tiẹ̀ náà nígbà tó bá tẹ̀lé ìmọ̀lẹ̀ ti alukur'an gbogbo ẹni yóò tó bá fi àwọn méjèèjì ṣiṣẹ́ alukur'an ni àti súnà nàbà muhammad sallallahu alayhi wa sallam inu sẹ̀mí tí ó máa ṣe ìsẹ̀mí ìmọ̀lẹ̀ inú ìmọ̀lẹ̀ ni ó ti máa sẹ̀mí ni ó ti máa lọ ni ó ti máa bọ̀. almutaabadu bitilawati yìí kùránì náà afẹ́ká máa fi tìláwà rẹ̀ sin ọlọ́run ni afẹ́ká máa fi jọ́sìn fọlọ́run ni afẹ́ká máa fi wojú rí ọlọ́run ni alimankulu ilayna bitawatur kùránì náà bó ṣe gbà dọ́dọ̀ wa jẹ́yìnlẹ́mbàdà jẹ́yìnlú ni ẹ̀rí ìjọ síjọ nation sí nation òun náà ni kùránì gbà dọ́dọ̀ wa báwọn kan ti ń lọ bẹ́ẹ̀ làwọn kan ń gbà lọ́wọ́ wọn anabi muhammad sallam ọgbà látẹnu jibril aleyhi salatu wa salam jibril náà gbé fún anabi muhammad sallam anabi náà gbé fún àwọn sahaba àwọn sahabe náà gbé fún àwọn tabi'in àwọn tabi'in náà gbé fún àwọn tabi'in tabi'in títí tó fi dòní wa hakadha yakun ila qiyam sa'a bí kuran wọ́n sì máa wá lọ́nu ni kò ní ti láéláé almutahadda bi surati minhu ọlọ́run fi kuraani náà ó fi challenge gbogbo àwọn Lárúbáwá pátápátá. ọ̀nà méjì lọ́rọ̀ fi kùránì challenge àwọn èèyàn ọkọ̀ kún wọn papọ̀ pátápátá ó kún wọn pọ̀ gbogbo tí ń jẹ́ èèyàn àtàlìjẹ̀nu tẹ́ ẹ bá lẹ fẹ́ rọrùn kùránì kò sí rọ ọlọ́wọ́ bá tọ́lá ẹ̀rọ gánà alukur'an ó ní kullayn ijtama'ati al-insu wal-jinn ala an ya'tu bimithli hadha al-Qur'an la ya'tuna bimithlihi walau kana ba'duhum li ba'din. zahira ọba bá ní táwọn àlìjẹ̀nú àti àwọn èèyàn tí wọ́n bá para wọn papọ̀ láti múru kùránì wá kò ní rọrùn fún wọn láti mú wa kódà bí wọ́n bá ń ṣèrànlọ́wọ́ fúnra ara wọn tí wọ́n ń jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fúnra wọn lórí ẹ̀ wọn àdídì kankan ṣe nínú alukur'an kùránì náà wọ́n ní náà lọ́wọ́ fi ṣe al-mu'jizatul khalida òun náà ní ohun kàyà tí ó máa bẹ̀rọ láéláé ohun àwọn àrísẹ́mà tí ó máa lọ láéláé tí ò ní tí tí ò sì ní parẹ́ gbogbo ànábì ọlọ́run ọba tọ́lọ́run ọba fi mọ̀jísà rán ọ̀kan gẹ́gẹ́ ànábì Musa aleyhi salatu wa salam ọlọ́run fi mọ̀jísà asọ̀ tí a mọ̀ sí asọ̀ Musa pọ̀pá ànábì Musa ọlọ́run ṣe ní mọ̀jísà fún un léyìí tó dá sí pé gbogbo àlùmọ̀ kọ̀ọ̀kan ntọ́ bá bá wọn mu ntọ́ bá ṣe déédéé wọn lọ́lọ́run máa fi máa ṣe ní mọ̀jísà fọkúlù hẹ́rì mọ̀jísà gbogbo àwọn mọ̀jísà yìí wọ́n máa parẹ́ pẹ̀lú títàn àwọn anábì wọn anábì Musa aleyhi salatu wa salam bọ́lá ti parí àsìkò rẹ̀ pé àsìkò tó tó tí ó fi iṣẹ́ ọlọ́wọ́n balẹ̀ bẹ́ẹ̀ náà ni mọ̀jísà rẹ̀ náà parí pẹ̀lú ẹ̀ ẹnìkan òní dénì sèkọ́ wa ní òun rí ọ̀pọ̀ anabi Musa yẹn bìkan náà ní tó náà fẹ́ máa fi ṣe mọ̀jísà eléyìí mansuku ni nǹkan kí nǹkan nǹkan kí nǹkan mi lọ́wọ́ gbé kalẹ̀ wọn ẹ̀yin náà ó ti mọ ọkọ̀ tẹ́ pè é àbá lè pè ní sáhírù á sì pè ní mushawiru tó rí bẹ́ẹ̀ alábàá Muhammad sallallahu alayhi wa sallam kuraani tọ́lọ̀ fi ràn lẹ́yìn ìgbà tánàbí tó kú tán mọ̀jísà kuraani ti ń bẹ̀rẹ̀ títí. يسمى بلو لا إله إلا بكنا القرآن بوش باتاكيتو بوش توبيتو لدولون المحفوظ من التغيير والتبديل الله بس القرآن كم بي كي وقوة قلو لولا في صلوا القرآن بي وإنه لكتاب عزيز لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل min hakimin hamid ọlọ́run ọba ní alukur'ani yẹ ọkàyà púpọ̀ ó sì tóbi púpọ̀ ọwọ́ àbàjẹ́ ò sì lè kàn án bó ti wulẹ̀ kọ́ máa alimabdu'u bi suratul fatiha abẹ̀rẹ̀ kur'ani náà pẹ̀lú suratul fatiha alimaktum bi suratul nas a sì parí ẹ̀ pẹ̀lú suratul nas eléyìí ni àlàyé nípa kíni jẹ́ alukur'an alkarim kur'ani náà ọlọ́run wa sọ láwọn tí ó máa jẹ́ gẹ́gẹ́ bí àwọn afa ti kọ kalẹ̀ fún wa nínú tírà wọn asma'uhu wa sifatuhu àkọ́kọ́ kọ́tọ́lọ́ wọn bá sọ alukur'an tó sì gbajúmọ̀ jù òun náà ni alukur'anul azim alukur'anul azim ọlọ́wọ́n bá tọ́lá rẹ̀ gẹ́nu alukur'an ó ní walaqad ataynaka sab'an minal mathani walukur'anul azim àwọn ọlọ́wọ́n bá a ti fún minal mathani walukur'anul azim kuraani tó tóbi àti fúnra ní muhammad sallallahu alayhi wa sallam níta fẹ́ lómi ayé àná ni pé ọlọ́run pé kuraani ni pé alukuraani ni ó kọ rẹ̀ ó máa jẹ́ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run tó pé kuraani ní alikitab njẹni tírà tuta sí pé wọ́n kọ́ kalẹ̀ wọ́n pè ní kuraani torí pé a máa kà á kitab torí pé wọ́n kọ́ kalẹ̀ ni tuta sí pé ìhà mímọ̀ nípa alukuraan àti ìkójọ alukur'an tá à ń pè ní jamu alukur'an alkarim ọ̀nà méjì náà ni ọgbà wa ìmọ̀ ìyá rẹ̀ sórí àbí kíkọ rẹ̀ kalẹ̀ ibi tọ́lá wọn bá ti pè alukur'an ní alkitab ọ̀nà ni sura tí yọ gbajúmọ̀ tá a ma ṣe suratul baqara yẹn pé bàdà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alif lam dhalika alkitab la rayba fihi hudan ọlọ́run pé kur'an ní alkitab nínú àyà yìí bákan náà alfurqan ọlọ́run ní kuraani wọn máa jẹ́ furqan nǹkan tí wọ́n máa ṣe òǹpinya láàrin irọ́ àti òdodo gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe ṣe alukur'an al-karim. aya rẹ̀ níbi tí ọlọ́run sọ pé tabarakalladhi nazzala alfurqan ala abdi liyakuna lil'alamina nadhira ọlọ́run bá ní baraka títóbi ọlọ́run bá náà tó sọ kalẹ̀ òun náà lẹ́yìn náà fi hàn wá pé nínú ọkọ̀ tọ́lọ̀ ń pe Qur'an òun náà ni al-Furqan púpọ̀ àwọn ọkọ̀ yìí èyàn ò lè wáyé kó wá sọ fún wa pé ó kọ bákan ni Qur'an ń jẹ́ láì ṣe pé ọ̀rẹ́ rẹ̀ mú wa fún wa nínú al-Qur'an àti àti sunan rẹ̀ Muhammad sallam li annahu amrun tawqifi torí pé gbogbo tó bá ti jẹ́ mọ́ a sọ̀rọ̀ nípa Qur'an kìí ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ ráàyí bákan náà Qur'an tó wá ní àwọn ìròyìn tọ́lọ́wọ́n bá fi ìròyìn rẹ̀ nínú àwọn ìròyìn tọ́lọ́ fi ròyìn Qur'an òun náà ni nur ọlọ́run fi anur ó fi ròyìn alukur'an karim èyí tá a mọ̀ sí ìmọ́lẹ̀ nínú alukur'an abambi tọ́lọ́ sọ pé wa anzalna ilaykum nuram mubina ọlọ́run bá ní aṣọ Qur'an náà kalẹ̀ fún yín kó sì máa jẹ́ ìmọ́lẹ̀ bákan náà ọlọ́run ṣe Qur'an ní tíra tó ní àlùbáríkà tó jásí gbogbo ẹni tí bá ń tẹ̀lé tí sì ń lò bó ti tó àti bó ti yẹ yóò jẹ́ alálùbáríkà Allah ni wa hadha kitabun anzalnahu mubarakun kuraani yóò asọ̀kalẹ̀ fúnra ní muhammad sallallahu alayhi wa sallam tí ó sì máa jẹ́ tírà alálùbáríkà fún gbogbo mùsùlùmí. bákan náà Allah kó ìròyìn mẹ́rin kẹjọ nínú alukur'an fún ìròyìn alukur'an ọ̀kọ́kọ́ ni pé alihuda ó ní yóò máa jẹ́ shifa yóò máa jẹ́ ìwòsàn rahma yóò máa jẹ́ ìkẹ́ wà maw'izah yóò sì máa jẹ́ wáàsí ọlọ́ọ̀bá tó lára ga ó ní ya ayyuhan nasu qad ja'atkum maw'izatun min rabbikum wa shifa'un lima fi sudur wa hudan wa rahmatun lil mu'minin ọlọ́run lẹ́yìn wáàsí kan wá báyìí o ti sàlù Qur'an ọlọ́run pè ní wáàsí tí ẹ̀mí ọmọ yìí látara rẹ̀ tọ́kùn sì máa yìí látara rẹ̀ lọ́sí pé tá a bá ń gbọ́ Qur'an ẹ̀mí wa máa lọ ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba tọ́lá rẹ̀ gánú alukóran fi sọ pé alladhina innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum. tẹ́tọ́jú àwọn múmìnì àwọn làwọn tó dá sí pé tí wọ́n bá ti ń gbọ́ alukóran al-karim ọkàn wọn máa ń mìíní ara wọn máa gbọ̀n sí gbígbọ́ alukóran sí gbọ́wọ́ àti alukóran ọlọ́run tó wá ní fún gbogbo àrùn tó wà nígbàyà yóò tún máa jẹ́ ìtọ́sọ́nà yóò tún máa jẹ́ ìkẹ́ fún gbogbo àwọn mùmínì. ọlọ́run wá sí kuraani náà ní ntọ́lọ́lá púpọ̀ nínú àwọn ọlá kuraan àti títóbi rẹ̀ tí wọ́n máa fi hàn wá gẹ́gẹ́ bí tọ́pìkì tí wọ́n fún wa. ọlọ́run ní kí kuraani máa jẹ́ rìsáàlẹ̀tùn ìlàhíyẹ̀tùn àlẹ́míyà kí kuraani máa jẹ́ tíra ọlọ́run ọba mẹ́sẹ̀jì ọlọ́run àmọ́ àlẹ́míyà tí ọmọ jẹ́ ti gbogbo ayé ẹ̀rí gbogbo àwọn tí wọ́n yókù tọ́lọ́wọ́ bá tó fi ráwọn anábì ọlọ́wọ́ bá àwọn ọ̀jọ́ wọn náà lọ́lọ́run ní kò mọ̀ fún. àmọ́ alukur'anul karim risalatun ilahiyatun alamiya ọlọ́run pè ní tíra gbogbo àgbáyé ọlọ́run fi sọ fún anábà muhammad sallallahu alayhi wa sallam ní alukur'an báyìí pé qul ya ayyuhan nasu inni rasulullahi ilaykum jami'a ẹ̀yin ọmọ ènìyàn pátápátá ọlọ́wọ́ ọba ó pè mí dìde lójíṣẹ́ fún gbogbo yín pátá tí ọ̀yẹ́ nìkan kan lẹ̀ àti àlìjẹ̀nú àti èèyàn fabaqiyatul kutubi samawiyya àwọn tíra sama yòókù alẹ́ pé ní ìlàhíyà yóò máa jẹ́ ìlàhíyà tíra àtọ́lọ́ náà ni walakin laysat alamiya ṣùgbọ́n kì í ṣe ti gbogbo àgbáńlá ayé ọlọ́wọ́n fi ń sọ báyìí pé wa ma arsalnaka illa illa kaafatan linnasi bashiran wa nadhira kurani náà yóò máa jẹ́ tírà alamiya gbogbo ẹ̀dá pátápátá lufitasipa anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó jẹ́ kó yé wa pé wan nabiyyu yub'athu ila qawmihi khassa anabi kọ̀ọ̀kan wọ́n máa gbé wọn dìde lọ àwọn àlùmọ̀ wọn nìkan ṣoṣo wa bu'ithtu ila nasi káfàtàn àmọ́ wọ́n rán èmi anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbé mi dìde fún gbogbo àgbáńlá ayé eléyìí fi hàn wá pé alukur'an alkarim tírà gbogbo ayé ni pátápátá bákan náà ọlọ́run ti ọ̀sẹ̀ kur'an ní tírà hidaya hidayatun lilbashariyatun jama'a lilbashariyati jama'a ọlọ́run ṣe kur'an ní tírà ìtọ́sọ́nà ìmọ̀nà ìdarí fáwọn èèyàn ní gbogbo àlámàrí pátápátá láti lè ṣe kí ni li ikhrajihim min adh-dhulumati ila an-nur láti lè mú wọn jáde kúrò níbi òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ òkùnkùn wo zulmatun fil aqida wa zulmatun fil ibada wa zulmatun fil akhlaq gbogbo àwọn kan mẹ́rẹ̀ẹ̀ta yìí ni a lè rí òkùnkùn bẹ́ẹ̀ òkùnkùn lè wà nínú àkídà ìgbàgbọ́ òkùnkùn lè wà ń òkùnkùn lè wà nù ìbáàdà òkùnkùn lè wà nù ní akhlaq òkùnkùn tó wà nù ìbáàdà eh, eh, alaqida òun náà ni ashiriku billah fa inna shirika la zulmun azim òkùnkùn ni wọ́n máa jẹ́ ọlọ́wọ́ aríkùkù àrí wa bú wa jáde kó nu òkùnkùn tàkídà yìí bẹ́ẹ̀ ni òkùnkùn ìbáàdà gbogbo tí n bá ti ń jẹ́ bídíà nínú ìbáàdà òkùnkùn ni wọ́n máa jẹ́ bákan náà òkùnkùn akhlaq gbogbo tí n bá ti ń jẹ́ máàsíyà àti fusk tí a ń pè ni wọ́n máa jẹ́ kùránì yìí ọlọ́run fi kọ́mọ wa mú wa jáde kó nínú àwọn ìwàkiwà yìí bákan náà ọlọ́run ní kí ga ibi tí ó gbé dé yẹ kí àwọn mùsùlùmí náà kásàlékún ìgbọ́lá fún bó ti tọ́ àti bó ti yẹ òun náà ni pé ọlọ́run ọba ó fúnra ara gbèrú fúnra rẹ̀ wípé òun òun lòun ó sì máa mójútó ó sì ṣàdéhùn rẹ̀ ọlọ́wọ́n bá tọ́lá rẹ̀ ga nínú al-Qur'an al-Karim ó ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun dájú àwọn ọlọ́wọ́n bá la sọ al kalẹ̀ àwa náà láàsì máa sọ ìtọ́lọ́wọ́n bá ń sọ tani wàá sọ pé ó kù bìtì nǹkan náà lọ ẹ̀rí lọ́wọ́n bá tó sí pé tọ́ba sọ nǹkan kò sí ní tí ó sì nǹkan náà láburú sísọ tọ́lọ́wọ́n bá ń sọ alukur'an ló fi ní ká máa rí àwọn kan kọ́ máa rọrùn fún wọn láti máa ha sórí ìhà tí wọ́n há kùránì sórí ọlọ́run fi ń sọ alukur'an ni ló fi já sí pé nígbà tá a wà Saudi àwọn àfọwà tí wọ́n kọ́ wa ní kíw ọlọ́run sábà san wọ́n lẹ́sàn-án rí ọ̀kan nu wọn ọ̀pọ̀tàn kan fún wa ó ní gẹ́gẹ́ bí Saudi ṣe máa ṣe lọ́dọọdún èyí tí wọ́n fẹ́ sọ yìí àwọn àfọwà àwọn dòkítọ́rù wa Sirajudeen ọlọ́mọṣẹ́ àbá lọ́rẹ̀ mi wọn dókítà Abdulrasaq wọn wọn tún máa jà wá lọ. wọ́n ní wọ́n máa Saudi ìjọba Saudi máa rán gbogbo àwọn tó bá ha Quran ní máa rán wọn lọ nínú Ramadan yóò rán wọn lọ sí àwọn ààyè kọ̀ọ̀kan tó jásí pé a máa pè wọ́n ní akọ̀lìyàt àwọn albilad akọ̀lìyàt muslima tó yẹ pé Islam àwọn mùsùlùmí kéré ń bẹ kí wọ́n lọ kí tarawih fún wọn pẹ̀lú odidi alukur'an wọn ni wọ́n gbé ẹnìkan dìde tó jẹ́ hafisul Qur'an kọlọ kírun fún wọn ní England nígbà náà kọlọ kásámú fún wọn pẹ̀lú dídá alukur'an kí wọ́n tún fi kí wọ́n fi rí ọ̀ṣọ́ alukur'an àti ọ̀ṣọ́ islam ọwọ́ adébẹ̀ pàtó dé mọ́sáàsì àti ọ̀pọ̀lọpọ̀ kur'an tí wọ́n kó sí mọ́sáàsì wọ́n ti change ẹ̀ wọ́n ti tọwọ́ bọ̀ kì í ṣe kur'an tàwa mùsùlùmí mọ́ àwọn yẹn sì ń kà á tẹ́lẹ̀ àkànnà ti ní kur'an kan bẹ lónìí tí ń jẹ́ kur'an fatima tó dá sí pé gbogbo tó yàtọ̀ sí kùránì ni wọ́n ṣe kíni ni wọ́n kọ síbẹ̀ àpè ní hafizu yìí ó débẹ̀ ó wá jókòó ṣe mọ̀rọ́jà revision pé tó ṣe kóun tó kírun tàràwì fún wọn kóun yẹ kùránì yìí wò nítorí pé kìtàbù tíra kan tó ní tó sì ṣe lè pera rẹ̀ òun mọ̀ nípa kùránì tó àbóhùn ha sórí tó tọ́lọ́mọ bẹ́ẹ̀ fi dẹ́yàn wò èèyàn ka sóràtù tó kéré sórà tó kéré jù náà alukur'an tá a mọ̀ sí sóràtù kawthar èèyàn ka yóò sì fẹ́ yíwọ́ tọ́lọ́mọ bẹ́ẹ̀ fi dẹ́yàn wò ó ti ṣẹlẹ̀ láì mọ̀ iye bẹ́ẹ̀ ọwọ́ ni kó wọ́n ka kó wọ́n yẹ̀ wò ó gbé kùránì kínní ó yàtọ̀ sí dọ́wà lọ́pọlọ rẹ̀ ó gbé kùránì kejì ó yàtọ̀ sí dọ́wà lọ́pọlọ rẹ̀ bẹ́ẹ̀ ni kùránì kẹta ó wá rí pé ọ̀pọ̀lọpọ̀ kùránì tó wà ní mọ́sáàsì wọn ó ti yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ló ní wọ́n kó kuraani náà kí wọ́n kó wọ́n padà sẹ́ńdẹ̀ sí Saudi padà kí lẹ́yìn fàyọ̀ ń bẹ̀ òun náà ni pé sísọ tó lọ́wọ́ ma sọ alukur'an látara pé ó tóbi lọ́dọ̀ Ọlọ́run ọba nínú ẹ̀ náà ni pé kára wọn tí wọ́n ma ṣe kí ni tí wọ́n ma ha Ọlọ́run wa ni kuraani yìí òun lọ́wọ́ ma sọ àmọ́ àwọn tíra yòókù tó jẹ́ tíra tó lọ́wọ́ fi rán àwọn anábì yòókù aleyhi musalatu wa salam àwọn tí wọ́n tó ń sọ kalẹ̀ fún tọ́jà àwọn àjọ àwọn ànábì náà àwọn làwọn ní kàn máa mójútó ọlọ́wọ́n bá ń lọ alukur'an karim nígbà tí ń ròyìn àtàwọ́rá oni yaxkumu biha nabiyuna alladhina aslamu lilladhina haadu warrabbaniyuna walaxbaaru bima stuxfidhu min kitaabillah wakanu alayhi shuhada ìtàbẹ́ lombi ayàwó òun náà ni pé ọlọ́lọ́hun àwọn rọ̀bániyuna àti àxbáàr àwọn àfáà yahudi àwọn là ń pè ní ahbab ọlọ́ni tíra ta sọ fún wọn ta sọ kalẹ̀ fún wọn tó ń jẹ́ tawrat yẹn àwọn náà nìkan máa mójútó nǹkan kò sí ní kọlu ṣùgbọ́n Qur'an àwọn olóòwò bá láàmà sí kí ni láàmà mójútó eléyìí náà tó fi hàn wá bí Qur'an ṣe pàtàkì tó bákan náà al-Qur'an yìí ọlọ́run máa fi ṣe àgbéga fún àwọn èèyàn ní sì máa fi fa àwọn èèyàn lẹ́ẹ̀ àtẹ̀mí àti ẹ̀yin náà tẹ̀ ń gbọ́ mi ọlọ́mọṣàfi kùrán náà ṣàgbéga fún wa ọlọ́ọ̀tọ́kọ̀ sọ ọlọ́wọ́n ọba náà anabi muhammad sallallahu alayhi wa sallam anabi jókòó yìí wa fil hadith sahih nínú hadith tí ó fẹsẹ̀ rinlẹ̀ ó ní yarfa'u allahu bi hadha alqur'an akwaman wa yada'u bihi akharin ọlọ́wọ́n ọba máa ṣe àgbéga fún àwọn àjọ kan pẹ̀lú alqur'an yóò sì máa gbé àwọn kan yóò máa fà wọ́n kalẹ̀ èyí efi hàn wá pé Qur'an Ọlọ́run bá gbé kalẹ̀ láti máa fi ṣe àgbéga fún àwọn èèyàn ni àwọn táwa ni àwọn tó bá dúró tì tí wọ́n mọ̀ tí wọ́n sì ń lò kọ́ ló ṣe rọrùn bẹ́ẹ̀ fún àwọn gbogbo àwọn jama náà ọlọ́tí obìnrin ọlọ́wọ́ bá náà hadith náà rawahu Muslim min hadith Umar bin Khattab radiyallahu anhu bákan náà ọlọ́tí ń bẹ́ẹ̀ mú tìláwà rẹ̀ dábàá ń sọ̀rọ̀ nípa al-Qur'an al-Karim á sọ̀rọ̀ nípa ọlá tí ń bẹ nípa pé ká máa ké ká sì máa ṣe tìláwà rẹ̀ laqad ta'abbadana Allah subhanahu wa ta'ala bitilawatihi ọlọ́run ọba ó fi àwa mùsùlùmí ó sọ wá di ẹrú sìn rẹ̀ ká máa fi tìláwà Qur'an ká máa fi súnmọ́ wọn ọlọ́run ọba wa wa'ada bi dhalika aw ala dhalika bil ajri kọ́dà ó tún fi àdéhùn lélẹ̀ lórí pé ẹ̀san tó pọ̀ yóò máa bẹ fún àwọn tí bá ń ka ọlọ́wọ́ bá tó lára gánà al-Qur'an al-Karim ó ní alladhina ataynahumul kitaba yatlunahu haqqa tilawatihi àwọn tá a fún ní tírà òun náà ní al-Qur'an al-Karim wọ́n máa kà ní pàápàá kíkà rẹ̀ àwọn fún tafsir wọ́n máa débi haqqa tilawatihi wọ́n ní kí ni jẹ́ haqqa wọ́n haqqa tilawa òun náà ní tajwidul huruf wa ma'rifatul uquf ká máa pe àwọn àràfin kùránì dáadáa ká sì máa ma bó o láṣẹ máa dúró níbi kíka alukur'ani náà ìyẹn ni pé alukur'ani karim tìláwà rẹ̀ a máa fi sílọ́run a sì máa sọ kíka rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà tí a bá ń kà ọlọ́run ọba ga nínú alukur'ani on inna alladhina yatiluna kitaballah wa aqamu s وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور الله أباني إن الذين يتلون كتاب الله dájúdájú àwọn آواتوا wọ́n الله katira وأقاموا الصلاة أو أن يتلون كتاب الله أولو فيل مداري وما máa ń kà wọ́n jẹ́ǹgbà kan nípa tìláwà alukur'an karim láàfin rí nínú àwọn sálàf tó jásí pé tìláwà wọn ẹlòmíì píparí kur'an rẹ̀ pẹ̀lú ọlọ́wọ́n ọba yọ parí kur'an ẹlòmíì parí ẹ̀ lọ́sẹ̀ kan ẹlòmíì ṣe tìláwà lóṣù kan ó bá ṣe rọ̀ ń kálukú sí lọ́rùn ni ẹlòmíì parí kur'an kọ́dà níjọ́ mẹ́ta àmọ́ gẹ́gẹ́ bí àwọn àfọ̀n ṣẹ̀ríà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa bá a ṣe gbẹlẹ́nu àwọn àjọkátìrà wa àfọ̀ wa kọ́nà mọ́sàgì kíyàrí wọn pẹ́ kó bá rí i. òun náà ni pé èèyàn gbọ́rọ̀ ka kùránì ní kan àbí lóòru kan gẹ́gẹ́ báwọn kan sì máa sọ pé kan làwọn parí kùránì ìkàkùkà ni ó kà ló fi jásí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa karù kùránì bẹ́ẹ̀ ìtumọ̀ bí àpèjúwe tá a fi wọ́n wé òun náà ni bí ìgbà tí eh, ẹ̀fọn bá ń dún tí bá ń náà ni wọ́n máa ka kùránì nígbà tí wọ́n bá ka kùránì ó ti kú ní nǹkan mi kì í ṣe kùránì àkọ́kọ́ náà arafi ò tiẹ̀ ní dúó bó tiẹ̀ kó dúó tá arafi ò bá sì dúó bó tiẹ̀ kó dúó èèyàn ńlá dáa kí àti yàn ka alukur'ani náà tìláwà kur'an ọlọ́wọ́ba bó ṣe gbọ́lá fún tó bẹ́ẹ̀ lànà ìbọn muhammad sallallahu alayhi wa sallam òun náà gbọ́lá fún ayàtà kàtà yìí òun ni ayà tí àwọn àfáà alukur'ani mà sí ayatul qurra ayà àwọn tí wọ́n máa ka alukur'ani karim. وقال الإمام النووي رحمه الله أفاوى الإمام النووي اللهم صل على كفون أني واعلم أن المذهب الصحيح المختار الذي عليه من يعتمد من العلماء أن قراءة القرآن أفضل من التسبيح والتهليل وغيرها من الأذكار الإمام النووي رحمه الله اللهم بعث عليكم كفون ó ní kíka alukur'an al-karim máa ṣe tìláwà rẹ̀ ọlọ́lá ní ìjọsìn ju ká máa ṣe subhanallah àbí ká máa ṣe la ilaha illallah àbáwọn bẹ́ẹ̀ nínú àwọn adhkar tí a mọ̀. lidhalika thabata fi hadisi abi sa'id al-khudri radiyallahu anhu ni a fi rí ẹ̀rí jẹ́mi so nínú hadisi abi sa'id al-khudri ọlọ́run bá ṣàlékún ìyọ́nú rẹ̀ fún láti ọ̀dọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní. يقول الله سبحانه وتعالى من شغله القرآن حديث قدسي لا تسنا gbogbo ẹni yóò tí kíka alukur'an tó bá mú bísí tí ò jó rojú ráyè amas alati láti lè béèrè tí ń fẹ́ lọ́wọ́ mi ọlọ́run tó já sí pé kíka alukur'an kọ́ sáà máa ka alukur'an náà ni. àtọ́yìtuhu afdọ́lá mímà ó ti sàìlì ń fún tọ̀hún ní èyí tó lọ́lá jù ní gbogbo tí ń bá tí fún àwọn tí wọ́n bá tiẹ̀ náà tí wọ́n rojú wọ́rẹ́ yẹn pè mí ọlọ́run ntọ́lọ́lá jù ní fún ntọ́lọ́rẹ́ jù náà ní fún tọ̀hún. bákan náà hadith abdullahi ibn mas'ud radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam man qara harfan min kitabillah gbogbo ẹni yóò tó bá ka harafi kan nínú tírà ọlọ́wọ́ ọba harafi kalọ́ka falawu bidhalika hasana ó ní yóò máa ní ẹ̀san kan. nínú alukur'an wal hasanatu bi ashiri amthaliha ẹ̀san kan tó bá ní ni yóò máa lọ́pọ̀ rẹ̀ ọlọ́wọ́n lọ́pọ̀ ẹ̀san náà lọ sí ọ̀nà mẹ́wàá anábìwá muhammad sallallahu alayhi wa sallam kẹ́ ẹ bá ti mọ̀ pé alálàyé ni onílà àkúrú alifun wàlámùn wàmíìmùn harfun ọlọ́wọ́n sọ pé alifun tó o bá wíwun àbí láàmù àbí míìm aráàfin kan ni o oníkèésì bẹ́ẹ̀ èyí ò ti dá aráàfin mẹ́ta nù ni walakin alifun ṣùgbọ́n alifu tó bá pè tí ẹni tó bá ké kuraani bá ní alif harafi kanu ni tí ó sì gba ládàá kalori ẹ̀ tí ó máa lọ́kùnrin rẹ̀ sí ládàá mẹ́wàá wàmíìmùn harfun wàlámùn harfun láàmù náà sì máa jẹ́ harafi kan mímu náà jẹ́ yóò máa jẹ́ harafi kan rọ́ọ̀lì imaamu bukhari wa muslim imaamu bukhari ló gba àdìsí náà wá wọ́n ní su'ila ahadu salaf wọ́n béèrè lọ́wọ́ ọ̀kanú àwọn salaf salih radiyallahu ta'ala anhu. وهو سفيان الثوري رحمه الله هنا نعفوه سفيان الثوري وني أي الرجل الرجل يغزو أحب إليك أو يقرأ القرآن كيو مانيا أبي مسلمي كما لو سي جهاد كما لو جاغون سجونا تولون وبا أحب إليك سون لو في نفسي سجوني أبي كما كالقرآن فقال سفيان الثوري أن يقرأ القرآن ó ní kó máa ka kuraani ni torí pé li anna nabiyya sallallahu alayhi wa sallam torí pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé khayrukum ẹni tó fi ń lóore jùlọ nù yín o man ta'allama alukur'ana wa 'allama lóni tó bá kọ́ ẹ̀kọ́ alukur'ani tí sì fi ń kọ́ àwọn èèyàn alkhayriya ẹ̀rí níbi báyìí lọ́dọ̀ wa lónìí àwọn èèyàn khayrukum agnakum ẹni tó fi ń lóore jùlọ dọ̀ wa ọ̀nà tó lówó jù wa àmọ́ nínú òṣùwọ̀n tọ́lọ́run tẹ̀lé Muhammad sallallahu alayhi wa sallam anabi ni khayrukum man ta'allama alukur'ana wa 'allama ẹni tó fi kọ́ ẹ̀kọ́ alukur'an tó sì fi ń kọ́ àwọn èèyàn kíkà alukur'an ó ní í ṣe pẹ̀lú tajwid tajwid yìí òun là ń pè ní ilmu tajwid ìmọ̀kẹ́ tí ń kọ́ wa bó o láṣẹ máa ka alukur'an al tá a sì ṣe máa kà á gẹ́gẹ́ bọ́lá wa bá ṣe fi rán anabi muhammad sallallahu alayhi wa sallam torí bí òun náà ṣe kàánù ni bí jìbìrì ṣe kọ́ òun náà nù ni ìka kuraani pẹ̀lú tajwidi yìí òun ni àwọn afáàm ní alqiraatu sunnatun mutaba'a ìmọ̀ ka kuraan kíkà rẹ̀ sunna kan ni tó yẹ ká máa ṣe kí ni rẹ̀ yẹn ni pé bá ṣe ń ṣe sunna nínú wọṣọ nínú òrùn nínú agbáwẹ̀ ni bẹ́ẹ̀ náà ni sunna rẹ̀ bọ̀ muhammad sallam nínú ká ké kuraani káka gẹ́gẹ́ bọ́ ọlọ́ba ṣe sọ kalẹ̀ fún anabi muhammad sallam náà káàsì máa ṣàkíyèsí rẹ̀ nígbà tí a bá ń kà òun lọ́ba tọ́já sí pé ọlọ́wọ́ bá pàṣẹ rẹ̀ fún wa nínú alukuraani pé ìmọ̀ ká kuraani láì pẹ̀lú tajwid ọ̀ràn yẹn ọlọ́wọ́ bá ní tí ọlọ́wọ́ bá fi pa fún àwọn mùsùlùmí nínú alukuraani ọlọ́wọ́ bá ní wọ́rọ́ tìlì alukuraana tẹ̀rù tìlà إلى نبي محمد صلى الله عليه وسلم ما كان القرآن náà بلو ترتيل ما كان بلو, بلو تجويد bàtà àfọ́ tu tẹ̀rtíìl tó bẹ́ẹ̀ tu وقوله صلى الله عليه وسلم وقوله, وقوله الله تعالى الذين آتيناهم الكتاب كيف سلك يتلونه حق تلاوته حق تلاوة نبت سيدنا علي فاتو ونتجويد الحروف ومعرفة العقوف نبي بأي tíyàn ọba mọ àwọn ara fi pè nínú alukur'an al-karim ló jásí pé ẹ̀kọ́ àkọ́kọ́ tí a kọ́kọ́ kọ́ nípa alukur'an ó náà ni maharij alhuruf a máa kọ́ bóò láti ké bóò láti pè àwọn ara fi lọ́kọ̀ọ̀kan lápèjúwe nísìnyí nínú alukur'an al-karim suratul tó súnmọ́ tòsí èyí tá a máa fi kírun jù kéèyàn máa ké lọ kọ́ wá débi siratal ladhina an'amta alayhim kọ́ ní sirọ́tọ̀ lẹ́dínà alẹ́ amúta àlẹ́yìn kó yí nùnù sí láàm ó ti pè nǹkan kí nǹkan ee alẹ́ amúta alẹ́ amúta ló sì yẹ kó wí ó ti pè pèkúpè ó ti tún mùtùmá mi jáde kó nínú alukur'an gẹ́gẹ́ bí ọlọ́ba sì sọ kalẹ̀ àti tí ọlọ́ba bá gbà lérò pẹ̀lú ẹ̀ ìka kuraani yìí pẹ̀lú tajwid àwọn àfa wọn mójútó púpọ̀ ní ìtújá pé láì máa kà pẹ̀lú tajwid ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀ bá ń kà lọ́ọ̀lù kùránì ìtumọ̀ rẹ̀ ó sì máa change ìtumọ̀ kùránì yóò máa change ọ̀rọ̀ ò lè mú ọ̀pọ̀lọ ọlọ́run gan ẹ̀rì torí títúmọ̀ kùránì bá ti ń change ó ti yàtọ̀ sí ní tọ́lọ́wọ́n bá sọnù ni ni àfáàwà alimami ibn jazari ọ̀kan náà àwọn àfáà gbà nípa alukur'ani kíké ló sọ دداني فو مسلمي من لم يجود القران اثم بغن تشو بقى قران نك بلو تجويد يوم ادنسه لانه به الاله انزل طريق بلو تجويد كيكا القران نا لولا في سو قران نا كاله وهكذا منه الينا وصل بغ ما تن غبي قران وفوا وكا بلو تجويد ني وهو ايضا حليه التلاوه كيكا قران نا بلو تجويد òun ni ọmọ kó ọ̀sọ́ bá tìláwà lẹ́bìrì pé tí a bá ń gbọ́ kẹrà àwọn àfáà wa tí wọ́n mọ̀ nípa kùránì dáadáa bẹ́ẹ̀ bá ti ń gbọ́ tí wọ́n ti ń kà pẹ̀lú tẹ̀rìtìlì àti tẹ̀júìdù ní ó sì máa dùn máyà gẹ́gẹ́ bí àfáà wa Husari rahimahullah àti àfáà wa Manshawi àti àfáà wa Hudhayfi rahmatullah ala rahimahullah wa hafizallah al-baqi sọ àwọn tí wọ́n wà láyé nu wọn. ìka kùránì yìí pẹ̀lú tajwid lẹ́yìn máa kà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tí yàn máa kà ìkàkùkàlẹ̀ yàn máa kà ó já sí pé wọ́n pa ìtàn kan fún wa láti ọ̀dọ̀ Sayyidina Umar radiyallahu ta'ala anhu ó ní an abi malika ọ̀kan náà àwọn tábìyí ó ní ọgbà àdìsí náà wa ó ní qadima a'rabiyyun fi zamani Umar bin al lẹ́rọ̀bá ọkọ̀ kan ó bá. Sayyidina Umar ó ní ọwọ́ sọ pé man yuqri'uni mimma unzila ala Muhammadin sallallahu alayhi wa sallam talafẹ́ kà fún mi nínú tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam lágbàwọ̀ kó ń wá ìgbìyànjú ó ní àkólé kan ó wá fi ìlú rẹ̀ lẹ̀ ó fi wá bá Sayyidina Umar ní Madina òun fẹ́ mọ bọ́lọ́wọ́ bá sọ Kùránì kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe fẹ́ ká máa ké e léyìí tí fi hàn wá náà pé gbogbo wa ìgbìyànjú wa ká tún jẹ́ kó lékún jù báyìí lọ. faqala fa aqra'ahu rajulun ó ní ẹnìkan wá kà fún nínú àwọn mùsùlùmí ìjọ náà ó ní ọwọ́ akasúrọ̀tù bàrà à fún ọwọ́ adébí àyà kan nínú asúrọ̀tù bàrà à láwọn ọwọ́ ìpìlẹ̀ rẹ̀ ọwọ́ akà fún pé ba'da a'udhu billahi minash shaitanir rajim anna Allaha من المشركين ورسوله ọlọ́run ọba ní òun ọlọ́run ọba òun bọ́pá bọ́sẹ̀ kó lọ́dọ̀ àwọn olùṣẹbọ wọ́n rasuluhu ànábì rẹ̀ náà sì bọ́pá bọ́sẹ̀ kó lọ́dọ̀ àwọn olùṣẹbọ nítìtorí wíwọ́ tá à ń pè ní haraka lásán tó chéǹjì tí wọ́n kà fún alábàá lábáwọ oko gẹ́gẹ́ bíi sẹ̀líkọ̀ rẹ̀ àdámọ́tọ́lọ̀ ń dá máa alágbára àwọn alágbára oko ọ mọ̀ pé ẹni yìí ti kàkàkà fún un. ìgbà tó wọ́n kà ó ní annallaha bari'un minal mushrikina wa rasulihi ó kà pẹ̀lú kẹsìrọ̀ tó yẹ sí pé ó sì yẹ kó kà pẹ̀lú dọ́mọ̀ni. ìka pẹ̀lú kẹsìrọ̀ yìí ó chẹ́ǹjì túmọ̀ tọ́lọ́wọ́ bá pẹ̀lú pẹ̀lú àyà náà. tabaka pẹ̀lú kẹsìrọ̀ ní títúmọ̀ ọ̀rọ̀ máa já kẹgbọ́ ó ní anàlọ́hà pé dájúdájú ọlọ́run ọba ọba pábọ́sẹ̀ minal mushrikina kó o níbi ọdọ àwọn olùṣẹbọ wọ́rọ̀ súúlì yìí kò ní ṣe torí àwọn olùṣẹbọ ká ọ sọ fún wa àà ah, ah, lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam wa haṣa allah ọlọ́run ọba tayọ bẹ́ẹ̀ kó bọ́sẹ̀ kúrò ní ọ̀dọ̀ anabi rẹ̀ wọ́n ní xataha ma'atufa ala al-mushrikin faqala al-arabi lágbàwọn kò yẹ wá yà lẹ́nu pé àà ah, awa bari allahu min rasulihi fa in yakun bari min rasulihi fa ana abra'u minhu ṣé ọlọ́run ọba yóò bọ́ pa bọ́sẹ̀ kúrò anabi rẹ̀ Ah, kí ló kù tẹ́mi ọmọ ṣe tọ́lọ́wọ́ bá bá ti bọ́pá bọ́sẹ̀ kó lọ́dọ̀ ànábì rẹ̀ èmi gan fúnra mi èmi lẹ́nu àkọ́kọ́ tí kọ́kọ́ bọ́pá bọ́sẹ̀ torí pé à ń tẹ̀lé ọlọ́run ní gbogbo ìlànà rẹ̀ sallallahu alayhi wa sallam ẹ̀rí bọ́sẹ̀ kábàáhùn ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ wá dọ́dọ̀ sayyidina Umar radiyallahu ta'ala anhu faqala al-arabi fada'ahu faqala ya arabi atabra min rasulillahi sallallahu alayhi wa sallam ìlànà àkọ́kọ́ ọ̀rọ̀ tó sọ yìí ó nípa púpọ̀ jù ó sì wá bọ́pá bọ́sẹ̀ kó lọ́dọ̀ ní muhammad sallam ó ní akọ́lẹ̀ ya amirul muminin ìrẹ́ amirul muminin ti sẹ́ umar inni qadimtu madina ó ní mo wá sí madina ìwà nítorí kankan ẹ̀rí kẹ́yẹ tà ti bí yìí kọlọ sí cairo kó ló ń fẹ́ kọ́ quran ó tó bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ lọ. wala ilma li bil quran èyí máa ń pa quran fasaltu man yuqiruni òun bá béèrè lọ́wọ́ ta pé ta ni wọ́n ka quran náà fún mi tí kọ́ mi torí yẹn máa kọ́ ni. فأقرأني هذا أنه واقع فمي سورة براءة وذكى له أن الرجل قرأ ورسوله بالكسر أو صفوك سيدنا عمر أني سيدنا عمر إما واقع فمي أقع أقبل كسرني وسلي كسر وسلي سالي إن لوجه ققع فقال عمر ليس هذا يا عربي سيدنا عمر واني أأ بوتي كاو داو إنت يقول أن الله بريء من المشركين ورسوله فقال الأعرابي وأنا والله أبرأ مما برئ الله ورسوله منه فأمر عمر لا تقبنا وأن سيدنا عمر تقبى أو يلا سيقبى أني كاكا kọpọlọ tó ka kuraani fáwọn èèyàn mọ àfẹnudọ́ bá máa ń pa kuraani kíkà ló dá sí pé lẹ́yìn lónìí ọ̀pọ̀lọpọ̀ wa tí a bá gba ẹni tí wọ́n máa ka kuraani fáwọn èèyàn bóyá àwọn ọmọ wa ó yẹ ká sọ ó yẹ ká wádìí ẹ̀ dáadáa kódà ó tó nǹkan téèyàn máa pé ẹ̀yin tẹ́ ẹ mọ kùránì ká ẹ bá ń àfà yìí ń kùránì torí bọ́ bá ṣe bọ́ bá ṣe ń kà sí bẹ́ẹ̀ ni làwọn ọmọ yóò sì máa gbà á ẹ̀ rí nígbà tó bá kà fún ẹ pé tọ́ka kùránì níwájú ọmọ rẹ̀ ọwọ́ aka kùránì fún ọwọ́ ni sirata alladhina an'amta alayhim an'amta alayhim an'amta alayhim afa òbí wa ń pe an'amta an'amta ọlọ́mọ wọn sọ fún pé ah bá a fa ṣe kà bá a ṣe kà kùránì fáwọn kọ́ òbí ọmọ wọn ń tún àfa ń tún òbí rẹ̀ ṣe nípa kíka alukur'an kọ́dà ọmọ tún àfa ṣe gan tó dojú ẹ̀ nípa kíkẹ́ alukur'an tí àfọ ọba máa ké àwa tí à ń gba àwọn àfa ní kíkà alukur'an tí wọ́n máa kọ́ àwọn ọmọ wa abilé kéwù gan àbí skul gan a ní ẹ̀tọ́ láti yan àfa tábà gbà ká yanjú ẹ̀ ká sì kọ́dà bá a ṣe máa wá àwọn tí wọ́n máa chẹ́ẹ̀kì àwọn tó mọ english kà tí wọ́n máa kọ́ àwọn ọmọ alẹ́ english tí wọ́n kọ́ wọn ní eh, maths mathematics tá a ní ká ṣe interview fún wọn. Eh? títà ti máa kọ́ wọn lẹ́sìn nílé pé ẹ bá ń ṣe tábìlì fún un torí kọ́ mọ́ bá gbégbé kúgbé láwọn ọmọ lọ́wọ́ bẹ́ẹ̀ náà làfà tí ó kọ́ ọmọ kùránì ọ̀tọ̀ ó sì da torí pé kùránì ó ju gbogbo ẹ̀ lọ. bákan náà nínú ìṣẹ̀lẹ̀ míì tó tún ṣẹlẹ̀ tí fi hàn wá pé ìka kùránì láì mọ tajwid àti láì mọ àwọn òfin tó dé yóò máa mú kéèyàn máa kàkàkùkà òun náà ni kíkà míì áyà míì tí wọ́n tún kà ìmọ̀ odidi ìmáàmù lọ́ka àyà yìí nínú irun rẹ̀ ti ń kí fáwọn èèyàn ó wá kà pé wala tunkihul mushrikina hatta yu'minu nínú sọ́ọ̀tù Baqara bó ti ẹ̀kọ́ kà òun náà ni wala tunkihul mushrikina hatta yu'minu ọlọ́wọ́ bá ní ẹ má fi àwọn ọmọ yín lóbìnrin ẹ má fi fún àwọn olùṣẹbọ títí tí wọ́n fi ṣe kí ni títí wọ́n fi nígbàgbọ́ ìgbà tẹ́ni tí ó ka ìmáàmù odidi ìmáàmù tí ó ka kùránì ó wá kà pé wàlá tẹ́ǹkì hulmushiri kìínà àtàyù mìnú ó ka pẹ̀lú fatiha ìṣèdí kọ́ ka pẹ̀lú dọ́mà. faqala al-a'rabi lárúbáwò kó tó wá gbọ́ kìrá yìí tóun tó lẹ́yìn ìmáàmù ti ń kírun torí pé ńgbà míì ẹni tí ẹni tí tó tó lẹ́yìn ìmáàmù gan ó mọ kìrá kà ju ìmáàmù lọ ọwọ́ sọ pé wàláì ó búra sọ pé àwọn alábàá oko àwọn máa burú tiwọn wọ́n sì máa lágídí gan wọ́n sì máa tètè máa sọ̀rọ̀ pàkó ó ní wàláì òun fọwọ́ ọ̀rọ̀ búra lánàá nkí hàhùn wàláwù àmànù àní fẹ́ wọn kọ́lá bí wọ́n nígbàgbọ́ àní fẹ́ wọn ni kọ́lá bí wọ́n nígbàgbọ́ torí pé tọ́ba kà wàlá túnkìhù àlùmùsìrìkì náà ẹ gbọ́dọ̀ fi àwọn ọmọbìnrin ẹ gbọ́dọ̀ fi àwọn ẹ gbọ́dọ̀ fi fún àwọn olùṣẹbọnu àmọ́ tó bá kà ní wala tankihul mushrikina yẹn ni pé ẹ gbọ́dọ̀ fẹ́ nù ni ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn olùṣẹbọ nígbà tí lábàá ọkùnrin wọn gbọ́ pé ah, ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn olùṣẹbọ hatta yu'minu títí wọn fi nígbàgbọ́ á ah, ṣe wá fẹ́ olùṣẹbọ kọ́lẹ̀ ni wọ́n gbàgbọ́ gan-an àlẹ́tọ̀ àti fún wọn torí pé ọkùnrin ọ̀gbọ́n ọ̀fẹ́ ọkùnrin kíkà tí ìmáàmù yìí kà tọ́ka kàkùkà ọba ìtumọ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ kéwú tá a máa ké náà tí ò ní tẹ̀júwìdì nú tá a sì farabalẹ̀ kọ́ bí ó sì máa bàjẹ́ nù ni o fàkìlà lẹ́wù ìnà wù láhànù wọn ló ti kàkà kó kanú alukur'ani ni wàsọ̀wábù bìtòm ọyọ kọ́ ká pẹ̀lú tó mọ̀ ni fàkọ́ọ̀là lábàá ọkọ̀ náà ìgbà tí ò mú kéke ó ní kọ́ bá àwòlọ́ọ̀ ọlọ́kọ̀ ọ sàṣẹ́pẹ̀lẹ̀ látẹ̀jẹ̀ àlù lẹ́yìn láti látòní tó látòní lọ ẹ má fi ṣe ìmọ̀ọ́mù ma li annahu yuhillu ma harrama Allah torí pé ìtọ́lọ́wọ́ bá ṣe ní haramu òun náà ni wọ́n máa ṣe ní halali níbi ìkàkúkà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí wọ́n máa ṣẹlẹ̀ ní àsìkò òun lápèjúwe nínú àwọn àyà tó dá sí pé tá a bá fura sí nínú alukur'an ìkàkúkà ní àmàkà òun náà ni àyà tọ́lọ́wọ́ bá sọ ní alukur'an ni pé. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن ọlọ́ọ̀bá ní ìgbà tí ìrẹ̀lẹ́ Muhammad sallallahu alayhi wa sallam máa rántí ìgbà tí àdán anabi Ibrahim wò ọlọ́ọ̀bá rẹ̀ tó sì dánwò fún un tí ẹ bá fẹ́ kà tí ọ̀bá kọ́ ọ bó ti yẹ kó kọ́ ọ kó sì gbà lẹ́nu àwọn àfa bó ti yẹ kó gbà kọ́ wa pé wàá ibi tààlà Ibrahim rabbahu ó ti kàkà kú kanú ni ajá pé Ibrahim ní tẹ́sí ọlọ́run ni tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. bákan náà nínú àwọn àyà tí wọ́n wà ní Kùránì tó sásí pé àwọn èèyàn máa sì ké tó sì máa bàtúmọ̀ jẹ́ tó ká sọ̀ra òun náà ni innama yakhsha Allaha min ibadihi al dájúdájú ọlọ́run ọba ní àwọn tí máa páyà ọlọ́run ọba jù nínú àwọn ẹrú rẹ̀ àwọn náà làwọn àfáà bó jẹ́ kíkíkà òun lọ́nu innama yakhsha Allaha fásitì àlọ́ ẹ̀kọ́ fún Allah min ibadihi al-ulama àwọn náà làwọn afa kọ́wá kà ní innama yakhsha Allahu min ibadihi al-ulama kọ́ fún Allah ní dọ́mà kó fún al-ulama ní fatha ọtíye ó ti túmọ̀ sí pé àwọn àwọn ọlọ́wọ́ ọba ní ṣe ní ń páyà àwọn àfáàní gbogbo àwọn eléyìí ó fi hàn wá pé Quran nǹkan ní tá a gbọ́dọ̀ ṣe kí tá a gbọ́dọ̀ farabalẹ̀ tìláwà a a kà á bákan náà ẹ láti fi lè fi hàn wá pé kíkà Quran náà kíkọ́ àwọn ọmọ ní kíkà rẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ èyí tí inú àwọn àǹfààní a gẹ́gẹ́ bí àwọn chairman wa ṣe ṣàlàyé fún wa wọ́n ní kí á pe ọ̀kanú àwọn ọmọ tí wọ́n ń ha alukur'an láwọn ọmọ kéékèèké nínú àwọn ilé kéwù kọ̀ọ̀kan tí àwọn rọ́bì tó tún hamalatul kur'an mójútó nílùú Ìlọrin yìí òun náà ni àwọn ọmọ kéékèèké tí a pè jáde nísìn tí wọ́n kàn wá ka kur'an fún wa. Abdulhafiz Said Alikatibi wọ́n máa bọ̀ wá sí bíbáyìí. afawa Said abdulhafiz ló ní ọkọ̀ ọkà má tẹ̀yẹ sí min al-Qur'an Karim èyí yóò fi hàn wá pé àwọn ọmọ wa kéékèèké tí a bá mójútó wọn pẹ̀lú pé àfáà tá a yàn fún wọn àbí tá a mú wọn lọ kọjá lékéwú tó dángájá pẹ̀lú pípé àràfi ni àfihàn àwọn àfáà àfáà abdulhafiz ó ti há tó isu ní al-Qur'an bó ṣe máa yí isu ó ti há ní al-Qur'an Karim falyatafaddal mashkura. أعوذ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم no. asbuk kọba kọtukọtu ba dàlágbà Nam afa kejì afa ẹ àwọn sábà ni wọn ní báyà kùtì kọjọ ọmọdún mẹ́fà báwọn ṣe ń wòye sọ wá láti lè kéwu afa wa Sa'id al-Katibi afa wa kejì tí wọn bá wa kà ọ náà ni afa wa Abdullahi un Abdul Wahhab فليتفضل مشكورا بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكلي واشربي rọ́fík barakallahu fíkì àwọn náà ti high school mẹ́wàá bó ṣe wáyé ọwọ́ aláti lè kéwù markazi sunna li tahfidh al-Qur'an al-Karim kí ọlọ́ba san àmọ́ náà lẹ́sàrí etí àwọn chairman ń rò kí ọlọ́ba ṣàlékún ìtọ́sọ̀nà fún wa lórí àwọn ọmọ yìí ni pé a fẹ́ kí a gbìyànjú àwọn òbí àwa ni afẹ́fẹ́ léyìí ṣe ní akin àti ojúkòkòrò nípa pé bóòlù á ṣe ní àkólé kan ìhà alukur'ani àwọn ọmọ wa bí àwọn bá tiẹ̀ ti rò pé àlè ha máa rí ẹnìkan sọ fún mi tó ní pé sáà àgbàlagbà yìí wà lè ha alukur'ani bàbá yìí nítọ̀ bẹ́ẹ̀ bàbá lè ha àwọn ọmọ yìí ń kọ́ ṣe bí wọ́n sì ra nǹkan míì ẹ̀rí kọ́lọ́mọ́sà sí ọ̀rọ̀ fún wọn àwọn ọmọ yìí náà ọlọ́mọ́sà ti káwọn òbí wọn jèrè wọn alájú bẹ́ẹ̀ náà وأولادنا هذا القرآن الكريم báwo ni àwọn ọ̀dọ́ wa àti àwọn ọmọ kéékèèké wa báwo láti jẹ́ kí wọ́n há alukur'an yìí ní ìtúta sí pé há alukur'an ọ̀kan gbòógì ni nínú títóbi islam anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ya umul qawma aqra'uhum li kitabillah ẹni tó yẹ kó máa kírun fáwọn èèyàn kó máa ṣáájú àwọn èèyàn ká máa yàn ní ìmáàmù òun náà lẹni tó mọ kùránì kájù nínú gbogbo àwọn ìjọ aqra'uhum li kitabillah ay ahfazuhum lahu ẹni tó ha jù tó sì máa kájù òun náà lọ́yẹ kó máa ṣe aṣíwájú àwọn ẹni tí wọ́n máa kírun fún àwọn èèyàn tí mistake òfin ní máa pọ̀ torí pé ẹni tí bá ń gbọ́ kùránì ní ẹ̀yìn ìmáàmù tí máàmù sì ń ṣe mistake ńgbà tó bá di ṣé yóò máa sọ pé subhanallah ni pé àfẹ́ ìmáàmù ẹ̀tún kìrá ààyè ṣe kò ní bá mu bẹ́ẹ̀. bákan náà inú ọlá tuntun bẹ́ẹ̀ fún kéèyàn ha qur'an wọ́n ní yuqal li sahibil qur'an wọ́n á máa sọ fẹ́ni tó ha al qur'an lọ́jọ́ alkiyama nínú ọgbà aljanna àmàláyíkà ọmọ sọ pé iqra máa ka qur'an yẹ warqa sì máa gòkè máa dàgbàsókè máa tẹ máa tẹ máa tẹ àgbékà aljanna máa tẹ̀síwájú lọ wọ́rọ́ tìlì sì máa ṣe tartilu qur'an kama kunta turattilu fi dunya gẹ́gẹ́ bó o ṣe ń kà nígbà tó wà láyé àti pé a tún padà ka kuraani náà nínú gbàlùjẹ́ náà gẹ́gẹ́ bá a ṣe ń kà láyé bẹ́ẹ̀ yẹn bá ṣe wá ha ma bẹ́ẹ̀ náà ni ipò rẹ̀ nínú àlìjẹ́nà yóò ma ẹlòmíì bẹ́ẹ̀ sọ pé ẹ̀mí ọ̀hájú fájìá lọ ẹ̀mí ọ̀hájú náà tẹ́ lọ ibi tó wá bá kà ma náà ni ipò yóò dé wala yazlimu rabbuka ahada ọlọ́wọ́ bò ní sàbùsí fún ẹnì kankan bákan náà nínú ọlá tuntun bẹ fún kí wọn hàl Qur'an àti pé káwọn ọmọ wa kí wọn hàl Qur'an anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni man qara al-Qur'an ẹni ọba kọba ka al-Qur'an yẹn ni pé tó mà tó sì ha wa amila bihi tó sì ń lò ó olùbísà olùbí albasa Allahu walidayhi tajan yawm al-qiyamah ọlọ́run ó fi adé ńláńlá kan dé àwọn bàbá rẹ̀ àwọn òbí rẹ̀ méjèèjì lọ́jọ́ al yóò dè wọ́n ládé dọ́wùhù ahsanu min ishams ìmọ̀lẹ̀ náà ibi tí wọ́n mọ̀lẹ̀ dé tí gbogbo yẹn máa wá nàgàwó yọ́ ju ìmọ̀lẹ̀ òòrùn lọ fi buyuti dunya fama dhannukum billadhi amila bihadha báwo wá ni ẹ̀sẹ̀ ẹni tó bá ha ga. àwọn òbí la wí yìí torí náà gbogbo wa náà àwọn òbí rere tọ́lọ́ nípa ní káwa ń jòkó kó ti wà náà níyàn wa nílọ pẹ̀lú òògùn ọ̀rọ̀ àwọn ọmọ wọ́n ha alukur'an kọ́lọ́mọ́sá sí rọrùn fún wọn. bákan náà alimahiru bil kur'an ma'a safaratil kiramil barara anabiya muhammad sallallahu alayhi wa sallam ó ní alimahiru bil kur'an ẹni tó mọ kur'an ka dáadáa tó sì pàfẹ́tì bẹ́ẹ̀ dáadáa ma'a safaratil kiramil barara yóò máa wà pẹ̀lú àwọn màláyíkà alápàlẹ́ màláyíkà dáadáa àwọn ọmọ ìjọba sẹ̀mí torí pé àwọn màláyíkà alápàlẹ́ àwọn náà máa gbọ́ kur'an wọ́n sì máa tẹ́tí gbọ́ ìsùn máa dùn máa máa nú ní ìyàbá ti ń ka Qur'an òun náà máa wá pẹ̀lú wọn ẹ wo ipò àti oríire tó wà fún ẹni tí ó bá há al-Qur'an al-Karim tí a bá fẹ́ há Qur'an ọ̀nà wo lè yọ gbà al-Qur'an la budda lahu min at-talaqqi Qur'an ò ṣeé kà fúnra yẹn pé kí máa ka èmi ka Qur'an fúnra ara mi ni èmi ka fúnra mi ni láàfà tó kọ́ mi Qur'an èèyàn ṣe bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ láàfà ni li anna al-Qur'an la budda lahu min at torí pé a gbọ́dọ̀ gbọ́ kùránì látẹnu àwọn àfáà tó ṣe kí ni tó máa kà òtísẹ́lẹ̀ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run pa aláṣẹ pé àwọn máa ka kùránì fún ọ látẹnu jìbìrì wọn ló sì máa gbà á ní ẹnu rẹ̀ fàyídà kọ̀rọ̀ náwó fàtẹ́bí kùránà àbá ti ń kà kí wọn náà sì máa ṣe kí ni kọ́ máa gbà á kẹ́hìn wọn ní ní àfáà wọn máa ka kùránì fún ara rẹ̀ mistake tí wọn máa ṣe òun náà ni àti sọ lọ́pọ̀lọpọ̀ gbà wọn kódà ìhà tí wọ́n máa ha ìhákùwà ni wọ́n máa ha lọ́pọ̀lọpọ̀ gbà àwọn afa wọ́n ní la ta'khudhul ilma min suhufi àwọn afa gbà wọ́n mọ̀nà wọ́n ní àgbọ̀rọ̀ ọmọ gbà ìmọ̀ ká máa kọ́ ìmọ̀ látọ̀dọ̀ àwọn tó já sí pé tíra lásán ni wọ́n kà wọn ò láàfà ẹ̀rí ẹni tó já sí pé lọ́kà kò láàfà tó kọ́ ń ìyẹn máa láàfà ni kéèyàn má gbàmọ̀ lọ́dọ̀ rẹ o torí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa àní akisaru mimma yufsidun ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé tíra lásán ni wọ́n kà èmi bá ti ka tíra èmi ń lọ́nu èmi ewu nǹkan mi ewé yìí mà àyẹ́ máa wẹ̀ yìí ni torí pé tíyàn bá wẹ̀ yìí yóò ṣubú tó wọ́n wẹ̀ yìí dáadáa torí pé tí ń bẹ̀rẹ̀ yìí ṣe kí ni ọ̀pọ̀ torí náà la ta'khudhul qur'ana la ta'khudhul ilma min suhufi ẹ má gba ìmọ̀ lọ́tọ̀dọ̀ àni tó yẹ pé nìkan ni ọkà pẹ̀lú ma látọ̀dọ̀ ẹni tó jásí pé kùránì nìkan ni àáfàá rẹ̀ torí pé àwọn àyà kọ̀ọ̀kan bẹ ní alukur'an tó jásí pé tíyàn bá ní àáfàá tí ó kà fún yàn lẹ́nu ìkàkùkà ni èèyàn máa kà lápèjúwe nínú alukur'an àyà kan bẹ tọ́lọ́wọ́ sọ pé nínú sọ́ọ̀tù Yusuf auzubillahi minash shaitanir rajim. قالوا يا أبانا ما لك لا تأمنا لا تأمنا ẹ̀rí tí wọ́n bá ka ayé ni tí wọ́n sì ká pẹ̀lú tẹ̀jú dáadáa ọ̀pọ̀rọ̀ sekini kata ń pè ní ishmaam yẹn ni pé yóò ṣe bí ìgbà tó fẹ́ pé dómà yóò ṣẹnu rogodo qalu ya abana ma laka la ta'manna. abi كيكا الاختلاس قالوا يا أبانا ما لك لا تأمننا أري بكنا آية كتم بين سواتو أهود صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم وقال ركبوا فيها بسم الله بسم الله مجريها tí yóò bá mọ bí ó ṣe pè é tí yóò sì láàbà tó kọ ó lè pè ní mọ̀jìrá ha tí ó sì kó pè bẹ́ẹ̀ eléyìí ní fi hàn wá pé Qur'an agbẹ̀rọ̀ gba kíkà rẹ̀ látẹnu àwọn tí wọ́n máa kà bákan náà afẹ́pẹ́ kíyèsí wa sí pé ihà Qur'an nǹkan kan tó rọrùn púpọ̀ ni ọkàn nídìí ká ní pílánì fún ni ó nídìí ká ní pílánì fún ẹ̀rí ọ̀rọ̀ púpọ̀ ọlọ́ọ̀bá lọ́sọ̀bẹ̀ náà Qur'an ọ̀rọ̀ ni wọ́n lọ́kọ́ di yẹ Qur'an lè díkiri fahal min muttaqin ẹ̀rìn gbàtà àwọn tafsiri fẹ́ tú ààyè ni wọ́n ní fahal min muridin li hifdhihi wa fahmihi fayu'anu alayhi ẹ pé àfa ẹ̀ẹ́dẹ́ bá ní òkun tá a fi ha Kùránì aha nǹkan tá a bá gbé jẹ tá a fi ha sórí bẹ́ẹ̀ yẹn bá ti gbé nǹkan jẹ tó bá ti gbé gbogbo jẹ tọpọlọ bá ti dàrú kọ́mọ wà bẹ́ẹ̀ ni kankan ẹ̀rí òun ló ṣe rẹ̀ ni torí pé tọ́ba yẹ kéèyàn gbé nǹkan jẹ ni alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ẹni àkọ́kọ́ tí ó kọ́ gbé jẹ ànábì yóò sì gbé nǹkan jẹ wọ́n á lè rí pé wọ́n ń gbé nǹkan jẹ o wọ́n náà mọ̀ fúnra rẹ̀ ọba ti gbé jẹ tọba ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ tọ ọmọ fúnra rẹ̀ ìgbìyànjú àti ìfàsíkólẹ̀ àti kéèyàn lẹ́mìí pé mo fẹ́ ha kó sì bẹ́ lọ́run sí i kó sì lánìyàn dáadáa lórí ẹ̀ òun náà ni tí ó lè jẹ́ kí ọ̀rọ̀ rùn fún yàn bákan náà nínú àwọn àkíyèsí tí a fẹ́.